أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوكم يا فنوان ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe nínú tíra umdatul ahkam ti alfa abdulgani almaqdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí ó dìde lórí àdísì zayd ibn arqam tó ń sọ̀rọ̀ lórí ìmọ̀ sọ̀rọ̀ nínú ìrun wọ́n ní kunna natakallamu fi ssalati yukallimu ar-rajulu sahibahu. وهو إلى جنبه في الصلاة حتى نزلت وقوموا لله قانتين وأمرنا بالسكوت ونهينا عن الكلام حديث يقبالة ودو زيد وما أرقم أني تله أجاني تو من صر ننور ènìyàn ó máa ń sọ̀rọ̀ pẹ̀lú ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ tí a wa huwa ila janbihi fi salat nínú ọ̀run hatta nazalat títí tí ọlọ́run fi sọ àyà wa qumu lillahi qanitin ẹ dúró láti jọ́sìn fún ọlọ́run ọba ní ìfarabalẹ̀ àti ìdálé àti fífi ọkàn sí ọ̀dọ̀ ọlọ́run ọba náà lẹ́yìn yẹn fa umirna bis sukut wọ́n wá pa wá láṣẹ pé ká máa dálé nínú òrun wanuhina anil kalam wọ́n sì wá lọ́wọ́ àti máa sọ̀rọ̀ nínú òun náà hadithi ọ̀rọ̀ zayd ibn arkam tó ní kunna natakallamu fi salat ó fi hàn pé síwájú kí wọ́n tó sọ ọ̀rọ̀ sísọ léèwọ̀ nínú òun wọ́n máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ nínú òun tó bá wà nínú lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ni kan bá wọlé nísìnyí ó lè béèrè pé rákà mélòó ni wọ́n wà lẹ́nu ẹ̀ nísìnyí àbí ó lè ó lè ṣe salamu alaykum sí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ so eléyìí fi hàn pé ohun tí ó wá lẹ́yìn ó ní ìsínilọ́wọ́ àti sọ̀rọ̀ nínú òun eléyìí ó fi hàn gẹ́gẹ́ bí ọlọ́run ọba alayhi azza wa jal bó ti máa ń ṣe tẹ̀sírì ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ so irun yẹn díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí í kọ́ wọn títí wọ́n fi pé irun náà tí wọ́n fi máa kírun bó ti yẹ bó ti yẹ so àwọn àdìsí tó wá lórí eléyìí ó pọ̀ àdìsí Abdullahi ibn Mas'ud tó wà nù sahihain oni kuntu usallimu ala nabi sallallahu alayhi wa sallam wa huwa fi salati wa yaruddu alayhi oni mo máa ń sálámà sí anabi sallam tó bá ń kírun lọ sọ salamu alaykum anabi onáwó sì dáhùn wa alaykum salam wọ́n sì ń kírun lọ́rọ́. فسلمت عليه ذات يوم فلم يرد علي شيئا wọ́n ní njọ́ kan ni mo bá wá anabi ń kírun lọ mo bá ṣe salamu alaykum anabi ò dáhùn fawajadtu fi nafsi mo nǹkan kan bá nínú ọkàn mi nǹkan náà dà mí náà mo bóyá mo ti ṣe ẹ̀ṣẹ̀ kan ní ìdí tá nàbí òfin dán lónìí fakultu ya rasulallah kuntu usallimu alayka wa anta fi salat fataruddu alayya tẹ́lẹ̀ mo ti máa ń sálámà ọ nínú òrun tó sì dá mi lónìí òrun náà wa inni sallamtu alayka falam tarudda alayya shay'a lónìí mo sálámà sí ọ dáhùn nànẹ́bí sàlá sàlám bá dáná pé inna Allaha yuhdithu fi amrihi ma yasha ọlọ́run ọba a máa pààrọ̀ ntọ́ba wù nínú àlámàrí rẹ̀ a sì máa dá tuntun lẹ̀ nínú àlámàrí rẹ̀ ntí o ti ṣe léèwọ̀ tẹ́lẹ̀ yóò lè ṣe léèwọ̀ ohun tó ti pàṣẹ rẹ̀ ohun tí o ti pàṣẹ tẹ́lẹ̀ o lè pa yín láṣẹ rẹ̀ níìsín qad ahdatha fi min amrihi alla tatakallamu fi salat ọlọ́run bá ti mú òfin tuntun wá nù àlámàrí irun ipe ẹ gbọ́dọ̀ máa sọ̀rọ̀ nù irun illa bi dhikrillah àyàfi pẹ̀lú dhikrullah èyí ni pé ìrántí ọlọ́run wa an taqumu lillahi qanitin kẹ́ ẹ dúró níwájú ọlọ́run gbà tẹ́ ẹ bá ń kírun náà pẹ̀lú ìfarabalẹ̀ dídáalé mímú ọkàn lọ síbi ẹni tí ẹ̀ ń kírun ọ̀hún torí rẹ̀ ó ọlọ́run ọba so bí wọ́n ṣe ṣe ìrun ní èèwọ̀ bí wọ́n ṣe ṣe ọ̀rọ̀ sísọ léèwọ̀ nínú ìrun nìyẹn ọ̀rọ̀ rẹ̀ tó wá ní nígbà tí àyà sọ kalẹ̀ tọ́lọ̀ ní wa qumu lillahi qanitin kẹlma qanitin ibẹ̀ ni alqunut ló ti wá kẹlma alqunut wọ́n máa ń lò fún ohun tó pọ̀ èyí pé ó nítumọ̀ tó pọ̀ àkọ́kọ́ irun wọ́n máa pe alqunut wọ́n sì wọ́n mi irun kíkí imaamu qurtubi ó ní walqunutu as-salat ipe alqunut ó ní irun kíkí ìdínú tó fi wá nu àfọ olórin kan tó ní qanitan lillahi yatlu kitabahu wa ala amdin nasi i'tazala qanita lillah yóò máa kírun torí ọlọ́run ọba yatlu kitabahu yóò sì máa ka ọ̀rọ̀ ọlọ́run ọba yìí ni pé tírà ọlọ́run alukur'an wa ala amdin minan nasi itazala ọmọ àmà láti jìnnà sí àwọn èèyàn ìdínú tó fi dá tó fi bẹ̀rẹ̀ sí kírun torí pé kó máa máa sọ àwọn ọ̀rọ̀ tí kò yẹ ohun tá a nílò ń bí ni pé qanitan lillah ó mìíní ìrun so eléyìí ni ọ̀rọ̀ imam Qurtubi bákan náà ni imam Qurtubi tó ní tulul qiyam tí wọ́n bá pe al-qunut ti ń gbà mí wọ́n mìíní kéèyàn ó dúó kọ́ pẹ́ nùrùn ìdí inú tó fi ń pe ìrun àṣùbà ní ìrun al torí pé onírun tá a máa ń pẹ́ nù rẹ̀ ìdí inú tó fi wá nù àdìsí anabi sàlá sàlám afdọlù sọláàtì tóólù kùnùt ẹni pé irun tó dáa jù ó ní irun tá a dúró pẹ́ ẹ̀ so alkùnùt bí ó túmọ̀ sí dídúró kó pẹ́ nínú òun bákan náà alkùnùt tí wọ́n bá dá ọkọ rẹ̀ ńgbà míì wọ́n mí ní àtọ́à èyí ni pé ìgbọràn ìtẹ̀lé àṣẹ ọlọ́run àti ti òjíṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ó ti wá nu àyà wa man yaqnut minkunna lillahi wa rasulihi wa ta'mal salihan nu'tiha ajraha marratayn wa a'tadna laha rizqan karima wa man yaqnut minkunna lillahi wa rasulihi ẹnikẹ́ni tí ó tẹ̀lé àṣẹ ọlọ́run ọba àti tòjíṣẹ́ rẹ̀ nínú yín so alqunut ń bí omi ni ìtẹ̀lé àṣẹ ọlọ́run àti tòjíṣẹ́ bákan náà alqunut ó máa túmọ̀ sí àdúà nínú òun ká ṣe àdúà nínú òun yálà kọ́ yẹ pé ìrun ọ̀ràn yẹn ni àbí ìrun náfìlà ni wọ́n máa ń pe alqunut ní àdúà èyí ni àdúà tá a máa ń ṣe nínú ìrun tá à ń pè ní qunut imaamu qurtubi ó tún sọ pé inna asla alqunut fi lugha ad-dawamu ala ní ìpìlẹ̀ kẹlima alqunut lédè Lárúbáwá òní kéèyàn máa ṣe nǹkan láì síwọ́ kéèyàn máa ṣe nǹkan láì síwọ́ kúrò níbi tí ń ṣe yẹn so tó bá jẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ nígbà tá a pé ẹni tí ó ń tẹ̀lé àṣẹ Ọlọ́run ní kọ́nìt kò sábúrú nù ẹ̀ torí pé kò síwọ́ kúrò níbi ìtẹ̀lé àṣẹ Ọlọ́run ní gbogbo ìgbà ó ń tẹ̀lé àṣẹ Ọlọ́run a lè pè ní qanit ìdínú tọ́lọ́ fi sọ alqanitina nínú àwọn tó àwọn obìnrin tọ́lọ́ ń pè ní alqanitin nínú alquran ẹni pé at-ta'ina lillah àwọn tí wọ́n ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba bákan náà ẹni tó dúró pẹ́ nùrùn tó ń kí ka quran a lè pè ní qanitan bákan ẹni tó gbọ́wọ́ tó ń ṣe àdúrà nùrùn a lè pè ní qanitan qanit so eléyìí ni alqunut ṣùgbọ́n ohun tí agbalérò nínú hadithi tọ́lọ̀ ni wa qumu lillahi qanitin ẹ dúró níwájú ọlọ́run ọba pẹ̀lú pé ẹ ń tẹ̀lé àṣẹ ọlọ́run pẹ̀lú pé ẹ dojúkọ ọlọ́run ọba nìkan ẹ tún wẹlòmíì mọ́ so ìmọ̀ sọ̀rọ̀ níbi nǹkan míì tí ọ̀jẹ̀ mọ́ ẹ̀ńtẹ̀yà ń ṣe kò lè jẹ́ kùnú tuma so ìdínú tó fi ní wànúhínà anil kalam wọ́n pa wá wọ́n sì wá lọ́wọ́ pé ká máa sọ̀rọ̀ nínú oorun wọ́n sì pa wá láṣẹ pé ká dáálé so gbogbo ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ nínú oorun haramu ló ṣe. ó wá nu hadisi muawiya ibn as-sulami. as sulami أني قال بيننا بينما أنا أصلي مع رسول الله صلى الله عليه وسلم أني جاك ممكن قالوا النبي صلى الله عليه وسلم إذ عطس رجل من القوم لأني كباسي عطش أتشاوى أتسين أسين فقلت أني معاوية بن حكم لو بأسوا يرحمك الله وهو النور لو يرحمك الله ọ ní àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí wò mí nù pé ó ń sọ̀rọ̀ òun ọmọ pé wọ́n ti ṣe ìsísọ̀rọ̀ ní èèwọ̀ nínú òun lọ́ba làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí fi ìgùn ọgbun má mọ́ má mọ́ débi pé ó tún sọ̀rọ̀ mi ó ní wá fukula wá wá wá fukula ẹni pé orí ìyá mi èyí ṣe táwọn eh, ẹni báyìí tó bẹ̀rẹ̀ sí fi bọ̀ kí ni tí mo ṣe tó tó bá o ma sha'nukum tanzuruna ila kí lè wò mí fún torí pé wọ́n sọ̀rọ̀ so wọ́n bá bẹ̀rẹ̀ sí fọwọ́ gbàtọ́ pé dàlídàlí wọ́n sọ̀rọ̀ mọ́ onígbà tí wọ́n parí irun ó ní mo mo fi fabi fabi abi ummi wa wa wa huwa ó ní mo fi ìyá mi àti bàbá mi àti mi gan fi ṣe fìdáwò fún anabi sallallahu alayhi wa sallam ma ra'aytu mu'alliman qablahu wala ba'dahu ahsanu ta'liman min mi ò tí ì rí akọ́nilẹ́kọ̀ọ́ tó dáa anabi sallallahu alayhi wa sallam ó ní fa wallahi ma kaharani kọjágbe má mi wàlá bọ̀rọ̀bà ni bẹ́ẹ̀ ni ò sì nà mí wàlá ṣàtàmà ni bẹ́ẹ̀ ni ò sì bú mi ntọ́ sọ ni pé inna hadhihi salat la yasluhu fiha shay'un min kalami nnas irun tẹ́ rí ni kò tọ́ kí a máa sọ ọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ ènìyàn tí wọ́n máa ń sọ síra wọn nù innama huwa tasbih irun tẹ́ rí yun tasbih ni takbir ni àti qira'atul qur'an so eléyìí ni anabi sàlám fi sàlàyé fún pé kò tọ́ láti máa sọ̀rọ̀ nínú òun so eléyìí fi hàn pé aláìmọ̀kan àìbájá àṣìjágbe mọ́ a kọ́ so ohun tó tọ́ ká ṣe náà ni kí a kọ́ ni tí ó mọ̀ kì í ṣe pé ká jágbe mọ́ àbí ká bu àbí ká sọ pé ah, ọ̀rọ̀ ará oko ní àwọn ìlànà tó rọ àwọn ilé ìbá ti wọlé ẹ̀ ti mọ̀ pé ará ni wọ́n kò tí ẹ mọ̀rún kí so ẹ̀kọ́ ńlá kọ ìdínú tí Muawiya ibn Hakam tó ní mi ò rí akọ́nilẹ́kọ̀ọ́ tó dáa tó anabi sallallahu alayhi wa sallam kò jágbe mọ́ mi kò nà mí bẹ́ẹ̀ ni ò sì bú mi nítorí sọ ni pé ẹ rí àwọn irun tẹ́ rí kò tọ́ láti máa sọ̀rọ̀ nú ẹ̀ torí pé irun yẹn tẹ̀sbíh ni tẹ̀kbír ni àti kìrààtùn Qur'an ọ̀rọ̀ sísọ nùrùn ó pín sọ́nà méjì a lè sọ̀rọ̀ nùrùn pẹ̀lú gbàgbé ó sì lè ó sì lè a lè sọ̀rọ̀ nùrùn pẹ̀lú àmàmà sọ. ìsọ̀rọ̀ nùrùn pẹ̀lú àmàmà sọ kò sí ìyapa lọ́dọ̀ àwọn olùmọ̀ pé gbogbo ẹnikẹ́ni tó bá máa ma sọ̀rọ̀ nínú ìrun láì jẹ́ pé ó ń tún ìrun ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó sọ anna salatahu baatila irun rẹ̀ ti bàjẹ́. ẹlẹ́ẹ̀kejì ni pé ẹnì ọ sọ̀rọ̀ tó gbàgbé ó ti gbàgbé pé inú òun lòún wà ó wá sọ̀rọ̀ ah, àwọn àfáà mi wọ́n kó bẹ̀rẹ̀ irun mi. àwọn àfáà mi ní kò sí ti ó mú irun rẹ̀ àwọn eléyìí ni àwọn tó pọ̀ jù bíi imam shafi àti ahmed àti àwọn ará ijaz gẹ́gẹ́ bíi imam malik àti àwọn ará sham wọ́n ní ìdí ni pé hadisu dhul khuwaisara aw òun tí a kà sẹ́yìn pé salam, sàlám ọ̀sálàmà lórí raka meji. so àwọn míì ti jáde nínú mọ́ṣáláṣí wọ́n sì ti ń sọ̀rọ̀ síra wọn kó tó di pé arákùnrin náà sọ pé wá òjíṣẹ́ ọlọ́ ṣé wọ́n ti dínrùn kù fún wa ni àbá ṣìṣe lọ́sẹ̀lẹ̀ anabi sàlám tó bi àwọn sàábẹ̀ rẹ̀ ṣé ntí arákùnrin wí sóòótọ́ ni. So, so gbogbo eléyìí kí ni ọ̀rọ̀ náà ni so nígbà tí wọ́n dìde wọn ò kírun tuntun èyí tí ó tí wọn kírun náà ni wọ́n kí wọ́n á ṣe sujud lélẹ̀ ń fi hàn pé ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ ní àìmáàmà sọ kò sí tí ó mú irun rẹ̀ àwọn afáà mi ni àdìsí tá a mú wáyẹn ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n sọ láti fi túnrun náà ṣe ni kì í ṣe pé wọ́n sọ̀rọ̀ míì tọjọ́ mọ́ ọ̀rọ̀ ilé ayé ala kulli hal èyí táwọn afa lọ sórí ẹni pé tírù nǹkan báyẹn bá ṣẹlẹ̀ tó di pé àsìkò tí èèyàn fi sọ̀rọ̀ àbí téèyàn ti jáde kó nu ìrun èèyàn ti lọ jìnnà ó ti pẹ́ ó di dandan kí èèyàn mú ìrun tuntun míì wá ṣùgbọ́n ẹni tí ó sọ̀rọ̀ nù láti fi túnun ṣe àwọn afáàmì ni kò sábúrú nù ẹ̀ èyí tó dáa jù náà nípa pé ọ̀rọ̀ tí ó sọ yẹn kó jẹ́ ọ̀rọ̀ tó mọ́ alukur'an lápèjúwe ìmáàmù ka fatiha tán ó dáálé bóyá ìrònú kan àbí nǹkan kan ó ṣẹlẹ̀ kò mọ kí ni tí yóò ṣe nígbẹ̀yìn ẹnìkan wá sọ fún ikra lẹ́yìn lòun náà bá ní ikra bismi rabbika àkọsáburú nù ẹ̀ àbí imam e, imam joko àmì ìmáàmù dìde nígbà tí imam dìde ó sì yẹ kó joko ni làwọn èèyàn bá ń sọ subhanallah subhanallah ní táwọn retí ni pé kí ìmáàmù padà jókòó òun sì mọ̀ pé ìdájọ́ tó wà ń ni pé kí àwọn náà dìde tẹ̀lé òun torí pé òun ti wà ń dùn lọ́ a sọ fún wọn pé kú mú wọn ní gbogbo eléyìí kò sí aburú nú ẹ̀ torí pé ó ń túrun náà ṣe bó tilẹ̀ jẹ́ pé tó dáa jù ni kó ṣe ìṣára tí ìṣára ọba wa tí ọba wa eh, tí ọba tí ọba máa ń fà ní wa ó di dandan kí ọ sọ̀rọ̀ so gbogbo irú àwọn ohun tó jọmọ́ báyìí wọ́n ní kò sábúrú nu irú àwọn yẹn so gbogbo ìgbà tí èèyàn bá ti sọ̀rọ̀ nù tó yẹ pé torí àti tún ìrun ṣe ni wọ́n ní kò sí aburú nù ẹ̀ ṣùgbọ́n law takallama nasiyan aw jahilan fahal tabtulu salatuhu ẹni ó sọ̀rọ̀ ní ẹni tó gbàgbé àtẹ̀ntí ọ̀mọ̀ pé àìsọ̀rọ̀ nù ún wọn ní kò sí tó mú un rẹ̀ torí pé ọlọ́run ní rabbana la tu'akhidhna in nasina aw akhtana ọba mọ́mú wa pẹ̀lú ti a ṣe tá a gbàgbé àbí a àṣìṣe nù ẹ̀ so eléyìí ni ọ̀rọ̀ lórí hadisi zayd ibn arqam hadisi abdullahi ibn umar àti abu huraira radiyallahu anhuma an rasulillahi sallallahu alayhi wa sallam annahu qaal idha ishtadda al-har fa'abridu bis-salah fa inna shiddata al-har min fayhi jahannam anabi sallallahu alayhi wa sallam ni tí oòrùn tó bá mú kankan kan tó gbóná gíyí fa abridu bis salat ẹ jẹ́ kí òrùn náà tutù síwájú kẹ́ ẹ tó kírun fa inna shiddata al-har torí pé òrùn tó gbóná yanyanya min fayhi jahannam ọ wà nù mímí jahannama ni. ibrod ẹni pé kí a jẹ́ kí òrùn tutù níta gbàlérò ni pé ká lọ irun lára irun wo là ń sọ̀rọ̀ lórí ẹ̀ zuhur torí pé náà ni àsìkò tí oòrùn máa ń tó máa ń gbóná kìí ṣe irun al irun az so a lọ irun la díẹ̀ tí oòrùn yẹn ó fi rọra tutù tí ó fi ní ní àwọn tí wọ́n ń kírun la níbí wọ́n ní àṣẹ tí anabisa àṣẹlá ń pa ń bì kì í ṣe àṣẹ tó jẹ́ bíi wájib ẹni pé tí tó bá mú yanyanyan à ń láṣẹ àti kírun àfikájẹ́ ó tutù wọ́n ní bẹ́ẹ̀ kọ́ torí pé istihbab ni èyí pé tó bá wù wá ń ta fẹ́nu ká ṣe torí pé al-aslu ó ní kí á tètè kírun ó ní tó dáa jù ṣùgbọ́n tí òòrùn bá wá mú yanyanyan ká lọ́rùn la wọ́n ní istihbab ni ó ń ta fẹ́ni ká ṣe torí pé wọ́n nu sahihain nínú hadisi Anas ibn Malik ó ní kunna nusalli ma'a rasulillahi sallallahu alayhi wa sallam fi shiddatil har a máa ń kírun pẹ̀lú anabi sàlám nínú oòrùn tó gbóná yanyanya fayidà lam yastati' ahaduna an yumakkina jabhatahu min al-ard léètọ́ yẹ pé kò sẹ́ni tó lè mú iwájú ẹ̀ tí ó fi kanlẹ̀ dáadáa nínú wa basata thawbahu fasajada alayhi à tún máa ń tẹ́ aṣọ wa ní tá fi lè ṣe sùjúd lórí ẹ̀ so anabi sàlám tó ní kí kájẹ́ kóòrùn ó tutù olókìrun fún àwọn sàábì rẹ̀ nínú oòrùn tó mú yanyanya débi pé wọn ò lè gbé iwájú wọn kalẹ̀ àfìgbà tó ń tẹ́ aṣọ torí ilẹ̀ ti gbóná bákan náà Jabir ibn Abdullah ọ̀nà ni kuntu usalli dhuhra ma'a rasulillahi sallallahu alayhi wa sallam mo máa ń kírun dhuhr pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam fa akhudhu qabdatan min al-hasa òun wàá bu èèpẹ̀ ń ti bu èèpẹ̀ yín lọ́wọ́ tí ń bò mọ́wọ́ mi tí ó ti tutù so ńgbà tá a bá kírun wá da sí déédéé iwájú tí màá gbé orí sí tí n fi ni máa tẹ ilẹ̀ gbígbóná so ó lè fi hàn pé àṣẹ tí anabi sàlá ń pa istihbab ni kì í ṣe wájib bákan náà hadisi khabbab ó ní atayna rasulallah sallallahu alayhi wa sallam fashakawna ilayhi harra ramdaa falam yushkina ó ní a lọ sí ọ̀dọ̀ anabi sàlá láti lọ ṣe ṣàkóso àyè ni pé láti lọ sunkún bá torí àsìkò eh, àsìkò ẹ̀rùn òòrùn ń gbóná ilẹ̀ ẹlẹ́ ń gbóná kí ni tí a lè ṣe láti fi rí ìdẹ̀kùn ó ní anabi sàlá ń ṣe ìdẹ̀kùn kankan fún wa lẹ́yìn tó fi mọ̀ pé ah, jíjẹ́ kí òòrùn gbóná yẹn istihbab ni kì í ṣe wájib so ṣùgbọ́n tá a bá ní anabi sàṣàlà ni ẹ jẹ́ kí òun gbọ́ná tó sì ń kírun fún àwọn sàábé rẹ̀ nínú òrùn tó gbóná báwo la ṣe lè kó àdìsí méjèèjì bá pọ̀ àwọn àfáàní ìdáhùn bẹ́ẹ̀ ni pé jíjẹ́ kí fi irun lẹ̀ kó òrùn ó wọn ní rúkṣọ̀ ni èyí ni pé ìdẹ̀kùn ni ṣùgbọ́n kíkírun lásìkò òun gangan ni azima yẹn pò ní sunna so ó dàbí ìgbà tí anabi sàlám tó ní a ò gbọ́dọ̀ dá ààwẹ̀ méjì papọ̀ kagbá àwẹ̀ lónìí ká má tunu ká tún gba omi lọ́la ṣùgbọ́n anabi sàlám máa ń ṣe bẹ́ẹ̀ so àwọn sàbẹ kan ti sọ fún anabi sàlá pé wọ́n sì máa ń ṣe ó lé mi Ọlọ́run fún mi ló ń jẹ bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tí yín ò rí bẹ́ẹ̀ ẹni pé anabi sàlá lè lo àsìkò tí ó pẹ́ gan láì jẹ jẹ nǹkan kan Ọlọ́run á máa fún ló ń jẹ so ó ní èmi ò dàbí yín torí pé Ọlọ́run jẹ́ fèmí so tó bá di irú eléyìí fi hàn pé orúkọ ni. So, so eléyìí fi hàn pé àwọn èèyàn là á máa wò àwọn nínú mọ́ṣáláṣí báyìí ní ìsìn gbogbo ac ní everywhere tí o sì sí ac fáànù ní ìta gbóná inú tutù àwọn èèyàn sì ti wà mọ́ṣáláṣí ṣé ìmọ̀mọ́ wa máa dúró kí oòrùn tutù ń ta àà yóò kírun lásìkò torí pé ìdẹkùn yẹn kò mú àwọn tiwọn tó yẹ pé níta ni wọn ti kírun ń sìn. tí òun ó sì mú yanyanya so a ní ìdẹ̀kùn yìí ọ wà àbí bẹ́ẹ̀ àwọn èrò ti wà nínú mọ́ṣáláṣí kò sẹ́ni kankan ta kò sì sí fáànù ooru mú yanyanya àwọn èèyàn ti kójọ àwa ní kí ìmáàmù máa dúró kí oòrùn ó tutù àwọn tó wà nínú kọ́ ń jẹ gbogbo ara wọn ti kún fún oògùn kí yẹ ká ṣe ń bí ká tètè so eléyìí fi hàn pé àwọn tí òfin ká fi irun lẹ̀ kó tutù yẹn àwọn tó bá kìí ṣe gbogbo èèyàn pẹ́ẹ́pẹ́ gẹ́gẹ́ bí àwọn tó wà ní ìrìn àjò wọn ò ní mọ́ṣáláṣí kan pàtó tó wọ́n ti kírun ibi irun bá bá wọn náà ni wọ́n ti kí ìdínú tí ó fi jẹ́ pé hadith anabi sallam tó ní ẹ máa bá wa ó ní àwọn wà ní àjò pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ní Bilal ló bá dìde yóò pèrún lànàbí wa ni ah ẹjọ́ òrùn òtútù wọ́n jókòó díẹ̀ o ló bá tún dìde yóò pèrún ànábì ni ah ẹ kí òrùn òtútù so nígbà tí òrùn yà tutù àbáni ní ìsìn ẹ lè pèrún so eléyìí fi hàn pé àwọn tí wọn wọ́n wà ìrìn àjò ni mélòó lọ papọ̀ ìrìn àjò táwọn wà tá tí èso mọ́tò orí kẹ́tẹ́kẹ́tẹ́ àbí orí ràkúnmí àbí orí ẹṣin ẹni ó bá tiẹ̀ wà lórí ẹṣin alẹ́ lóhùn tó ní ìgbádùn díẹ̀ ṣùgbọ́n ẹni tó wà lórí kẹ́tẹ́kẹ́tẹ́ pé ẹsẹsáìsì di <laughs> àbí ràkúnmí so káwa ní kó tí wọ́n á dúró kírun nínú oòrùn yanyan so the best thing ni pé ká ṣe ìdẹ̀kùn fóun so ìdí inú tí anabi sàlẹ̀ fi ní abridu bis sala abridu bis salah imam malik ó ṣe istinbat léètò tó lágbára tó sì kojú owó àkọ́kọ́ nú ẹ̀ ni pé ó ní abridu bis salat kò mọ lórí àsìkò ẹ̀rùn kódà lásìkò òjò náà torí pé àsìkò òjò sóòrùn máa yọ àbí kì í yọ òun a máa yọ ńgbà mi tí ó sì gbóná so tí irú ẹ̀ bá wá ṣẹlẹ̀ á ní à ń torí pé àsìkò òjò la wà ká máa ṣe ibrod ó ní bẹ́ẹ̀ kọ́ bákan náà wọ́n ní ká lọ ìrun lára àsìkò wo la lè lọ ìrun lára ń dè Imam Malik ó fi zira ó fi ṣe òṣùwọ̀n torí pé ńgbà tá a ní àsìkò wo lòun ní zur wọlé tí oòrùn tó bá yẹ ní àárín orí díẹ̀ tóòrùn bá yẹ láàrin orí díẹ̀ bòógì tí ó wà bòógì kékeré ni ní gbogbo nǹkan tẹ́ bá gbé kalẹ̀ bòógì tẹ́ máa rí lórí tẹ́ gbé kalẹ̀ yẹ bòógì kékeré díẹ̀ ni ìgbà náà ni àsìkò àdó ló tó wọ́n ní a lọ ìrun ńlá di ìgbà tí oòrùn yẹn bá máa di dhira'i ẹyọ kan so tí èèyàn bá gbìyànjú láti ṣe àmàlíyà kínní yẹn a rí pé ní àsìkò tí òòrùn wà ní àárín orí gan ni máa gbóná jù tó bá bẹ̀rẹ̀ sí í yẹ̀ yóò máa dínkù bó bá bẹ̀rẹ̀ sí í yẹ̀ yóò máa dínkù nígbà tí a fi máa rí bòógì tó tó dhira'i àwọn èèyàn wọ́n lè wọ́gbọ́n dá àwọn tó wọ́n bá kírun lára gànàgàn ìmáàmù lè wà nínú bògì àti sáwù alákọ̀ọ́kọ́ sí méjì so automatically ìgbà yẹn òòrùn ó ti rọra tutù díẹ̀ torí pé tá a bá ní kó òòrùn tutù èèyàn mélòó ló lè wọn ìgbà tó òòrùn tutù so aláti wọ́n fún un ìdínú tó fi jẹ́ pé tí a sọ ní last week lórí pé wọ́n máa kírun láago méjì àbá aago mẹ́rin torí pé kìí ṣe gbogbo èèyàn ló máa sìkò so tába ti ní láti gbà láti bí sí bí òun lásìkò ká wá mú àsìkò yẹn ká fi sí àárín ká wá ní gbogbo ìgbà ká máa kírun bí àṣe àṣìṣe àṣìṣe àṣejù ṣùgbọ́n àwa tá ní ká máa kí lákọ̀ọ́kọ́ ń bí àsìkò yẹn sì máa ń lọ ó máa ń padà ìgbà míì ó lè wá sí ìgbà tó yẹ pé ìgbà tá a kírun àsìkò ètí ìtò ó sì lè wá kọ́ yẹ pé ìgbà míì tá kí àbí àwọn tí tó bá ní ìgbẹ̀yìn làwọn ó ti kí àsìkò ó ti lè wọ àsìkò irun míì kó tó di pé àwọn kí tiwọn ṣùgbọ́n tó wá pé àárín gbùngbùn láti kí gbogbo gbà inú àsìkò la máa kí èyí ni àṣìṣe àwọn tó ń kírun láago kan gbogbo gbà aago kan ní gbogbo ìgbà ìgbà míì àsìkò yẹn ó lè kọjá aago kan ní ọ̀sẹ̀ kan sẹ́yìn kí al-asri kó tó tó ọfẹ́ tó fọ́ ó tún kọjá fọ́ díẹ̀ so ẹni tí ń bá ń kírun ní three thirty sí ò ti kírun síwájú àsìkò ó ti kí síwájú àsìkò so ìdí inú tó fi jẹ́ pé wíwo àsìkò yẹn gan ló dáa jù tá a bá wá ní wo àsìkò ká kúkú wá wo àsìkò tá a wà tọ́wà aslam. As tá a fi ní bọ́ sínú àṣìṣe. náà ṣídẹ̀tẹ̀ lḥar ẹni pé ooru tí máa mú àdẹ́bísà sálàm ni ó wá nínú mímí jahannama mímí rẹ̀ yìí hadith àdẹ́bísà sálàm fi hàn pé iná gangan fún rẹ̀ ló sunkún bọ́lọ́n ọlọ́run ànábì ní ishtakati an-nar ila iná gangan ló lọ sunkún bá ọlọ́run fúnra yìí pé aa ah, ah, gbígbóná yìí pọ̀ fa adina laha fi kulli amin bina fasayin lọlọrun wá fún ó paláṣẹ àti máa mí lẹ́ẹ̀mejì lọ́dún ẹ̀ẹ̀mejì lọ́dún nẹ́fàsùn fi ṣìta mímí àkọ́kọ́ nínú ẹ̀rùn èyí ni ooru gbígbóná tá a máa rí ní gbogbo ìgbà mímí ẹlẹ́ẹ̀kejì ó ní nínú ẹ̀rùn. Uh, oh, uh, eh, eh, eh, kí ni opposite ẹ̀rùn lásìkò ọyẹ́ èyí ni òtútù tó le koko tá a máa rí lásìkò gbà náà ní àdìsí mi wọ́n nígbà tí iná tó sunkún bọ́ lọ́n ó ní ya Rabb akala ba'di apá kan mi ó ń jó apá kan apá kan iná náà ó ń jó apá kan eléyìí fi hàn pé iná ẹ̀dá ọlọ́run ọba ló ń nà bákan náà aljanna ẹ̀dá ọlọ́run ọba ló ń nà eléyìí ni ohun tí àwọn afa ahlùsùnà tí wọ́n lọ lórí ẹ̀ nínú àǹfààní tó wà nù àdìfì ó ní pé ṣẹ̀ríà ó máa mú ìdẹ̀kùn wá fún àwọn èèyàn so wọn ò ní udhur láti yí pé àwọn ń kírun nínú oòrùn tó mú koko tí ó fi máa tí ó fi lè pa wọn lára wọn lè rọra dúó kí oòrùn yẹn kó tutù bákan náà gbogbo nǹkan a máa ń wo báwo ni àwọn èèyàn ṣe rí gẹ́gẹ́ bí àpèjúwe tí mo ṣe ẹni àwọn tó wà nínú mọ́ṣáláṣí tí fáànù sì ń fẹ́ àwa nítorí pé òun mú ta á dá wọn dúró tí wọ́n sì ti dúró òun góyìn wà nù wọn òun kẹ̀kẹ́ náà pẹ́ẹ́pù wà nù wọn àwọn eléyìí gbogbo àsìkò tó bá lò ní ìjòkó wọ́n máa ronú pásíjà tí wọ́n gbé ni <laughs> so kò tọ́ láti dá wọn dúró wallahu alam eléyìí ni àlàyé sókè lórí àdìsí Abu Hurairah àti Anas bin Malik èyí tá a sọ tó ṣe déédéé ọlọ́run kò fún aládẹ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kò forí ẹ̀jẹ̀ wọn. àkọ́kọ́ nípa níbi ìbéèrè òní ìrun ní awwal waqt àdìsí tó tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni òun ni pé n tó dáa jù òun ni ká kírun ní awwal waqt àkọ́kọ́ àsìkò rẹ̀ so kò sí àtakò nínú ká láàrin al ni wọ́n wí and then gbogbo ẹni tó kí lásìkò rẹ̀ dé ìparí rẹ̀ ó kírun ní àdáa ó kí lásìkò ẹni ó kírun ní àsìkò tó kọjá àsìkò yẹn òun kírun rẹ̀ ní kọ̀dọ̀ ọ̀sán gbèsè ni so gbogbo wọn pátá wọn kírun wọn ní àdá so bet al-afdalu ó ní kí á kírun yẹn lásìkò kíkírun lásìkò náà òun a máa ń wòye sí àwọn èrò tí wọ́n bá wà ní tábà a máa kí lásìkò àkọ́kọ́ ẹ̀ tó sì yẹ pé sáfù ẹyọ kan gan kò kò kún léètò ẹ nu mọ́ṣáláṣí wa tẹ́lẹ̀ a máa rí sáfù márùn mẹ́fà so kì kò sí nu hikma láti tètè kírun lásìkò yìí ká dúró de àwọn èèyàn pàápàá jùlọ tá a bá ti pèrun táwọn èèyàn sì ti gbọ́ pé a ti pèrun kárọ ara ọ̀sẹ̀ dúró de àwọn èèyàn táwọn èèyàn bá wá ti tètè wá mọ́ṣáláṣí so kò sí aburú náà tó dáa jù náà ni ká kírun ní àsìkò rẹ̀ ṣùgbọ́n nípa ìmú àsìkò kan pàtó gbogbo ìgbà láti máa kírun ohun tí ó lè múyàn láti máa bá wọn kírun ni kó jẹ́ pé àlìyẹ̀kín lówó àlìyẹ̀kín náà ni oòrùn kì í ṣe àwa tí à ń wo aago àbáwá tá à ń wo timing àwọn timing yìí wọ́n lè wọ́n lè correct torí pé isti'ana làwọn jẹ́ fún wa yẹn ni pé ìrànlọ́wọ́ làwọn jẹ́ fún wa bet ètò e, e, aslu náà ní ká wo oòrùn tírun yẹn bá ti á ṣẹlẹ̀ pé mo ní timing nínú timing yẹn mo rí pé àsìkò al-asr wọn ni yóò tó bí three forty five àwọn sì kírun ní three thirty kí ni jẹ́mi ọ̀ àwọn ògbà náà nígbà wọn kírun three thirty yẹn kẹ́mi kúkú wá ṣe practical wíwò kí n gbé nǹkan kalẹ̀ kí n wo fílù rẹ̀ tó fílù rẹ̀ tó bá ti tó gúngùn ohun tí mo gbé kalẹ̀ àsìkò tí tó kò sí ọ̀nù ó lè ó lè contradict timing tí mo wò so eléyìí ní ìsìn yẹ̀kín ni kì í sí dọ́nù nù ẹ̀ so kò sí tí ò ní mú mi ṣùgbọ́n gbà mo á kalẹ̀ kò tí ì tó ohun tí mo gbé kalẹ̀ so eléyìí mo ti rí yẹ̀kín kò sí mi ò ní lè bá wọn kírun torí pé lọ́dọ̀ tèmi mo kírun ní lásìkò tí ò tí ì tó ṣùgbọ́n lọ́dọ̀ àwọn táwọn wo nǹkan kan àwọn àwọn kírun nílò àsìkò lọ́dọ̀ wọn so eléyìí ọwọ́ ọlọ́run nìkan ló wà ẹnìkan ò nípìn nínú rẹ̀ gbígbà rẹ̀ àti àìgbà rẹ̀ ọwọ́ ọlọ́run ló wà ṣùgbọ́n mi tí mo ti ní yẹkíni ó ti di ọ̀ràn àyàn lórí tèmi láti má kírun kí n kírun ní àsìkò wallahu alam. Hey. àkọ́kọ́ wọn ni pé nígbà yẹn Bilal ti kú àbí anabisa asala náà sì wà láyé ìdájọ́ tá a máa múlí mú bí ni pé àkọ́kọ́ ìró dùnú ló jẹ́ fún Bilal wípé kí ni yóò wà aljanna ìkejì ni pé ó wà nú àwọn aṣíwájú nú aljanna kí wá sí pé ó ju anabi lọ sallallahu alayhi wa sallam so ohun tán fi hàn ànábì ìtìbárì má sẹ̀yẹ̀kùn ntí ó padà wá wáyé òní pé Bilal ó wà nù àwọn tó ń súnmọ́ ànábì sallallahu alayhi wa sallam nínú aljanna kò mí ni pé Bilal wà ní ipò kan nínú aljanna ju ti ànábì sallallahu alayhi wa sallam pẹ́ẹ́pẹ́ẹ́. Wa محله القلب wàá fi ìbéèrè dáhùn béèrè àjẹ mi léèrè ṣé ẹ máa ń lọ òde ẹ máa ń lọ òde tí wọ́n ní kẹ́ ẹ mú ìrànlọ́wọ́ àti àbí sádàkà nígbà tẹ́ fẹ́ yọ owó ńlá pò tẹ́ fún wọn ǹjẹ́ ní kankan máa ń tẹ́ ìdí tẹ́ fi yọ ẹ sì mọ̀ pé gbogbo ẹni tó yọ owó lápò ńjọ náà àníyàn ò lè jẹ́ nǹkan kan náà ẹlòmíì yọ torí pé wọ́n máa ń pè à lágbájá ò tiẹ̀ fowó lẹ̀ ẹlòmíì yọ tiẹ̀ kórí pé kún lè pé à lágbájá náà ti tiẹ̀ ẹlòmíì yọ tiẹ̀ torí tọ́lọ́hún tálẹ́ ní tó tẹ́lẹ̀ mọ̀ pé ó yọ tiẹ̀ torí tọ́lọ́hún kí nìdí torí pé wọn sọ jáde lẹ́nu so gbogbo wọn ni wọ́n sì dàníyàn lórí ìtún kò sẹ́ni tí ó ṣe nǹkan tí ò ní ní èrò tó ṣe lórí ẹ̀ gbogbo ń tà ń ṣe láyè kò sí bá a ṣe lè nǹkan yóò ní ìdí tá a fi ṣe ó ní so nígbà mo ń lọ kírun sìn kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí n bá sọ pé mo ń lọ kírun kó tó di pé kí n tó lè lọ nínú ọkàn mi náà ni wọ́n wà pé mo ń lọ kírun irun tí ń kì í mi ò ní ìdí àti sọ́jáde kí n tó mọ̀ pé irun àdúrù ni mo ń lọ kí so talẹ́ntọ́ mọ̀ jù ọlọ́run ọba ọlọ́run ọba tó mọnú ọkàn kó tó di pa sọ kó tó di pa ro àti lẹ́yìn ìgbà tá a ro tán só ńlá wàá sọ fún pé ìwọ ọlọ́run mo dà níyà àti kírun zúrì fún ọ torí pé talẹ́ntà fẹ́ sọ fún àfi tó wẹ́pẹ́ tó lẹ́gbẹ̀ẹ́ wa la fẹ́ sọ fún lókù ṣùgbọ́n ọlọ́run àìnídìí àti sọ fún òun toró ń ti mọ̀ síwájú kí a tiẹ̀ tó dìde láti wá kírun náà ìdínú tó fi jẹ́ pé àníyàn ẹnu ọkàn ló wà kì í ṣe níta sọ jáde ó sì máa ń pọ̀ léètọ́ pé níta rò lẹ́mìí ó máa ń yàtọ̀ sí níta sọ àbí ò ti ṣẹlẹ̀ rí ó ń ṣẹlẹ̀ àná nígbà míì gbogbo nǹkan tí ó bá ti rí pé ẹnu ti fàmílíà papọ̀ ẹnu ti fàmílíà mọ́ èèyàn lè sọ jáde láì mọ ohun tí ń sọ gan fún rẹ̀ tó ipa àwọn tí wọ́n ń gbọ́ wọ́n gbọ́ correctly òun gan fún rẹ ti gbàgbé kí ni ti ń sọ torí pé ọkàn rẹ̀ ibòmíì lọ wà so automatically ẹni tó dúró wájú ọlọ́run pé mo dàníyàn láti kí zuru tó ti máa ń sọ lẹ́nu tó sì jẹ́ pé nígbà tí ó dúró kírun gan ọ̀tọ̀ níbi tí ẹ̀mí rẹ̀ wà bóyá location tí ó gbà àbí nǹkan <laughs> so automatically n ti ń dàníyàn lásìkò náà ni location rẹ̀ kìí ṣe òun torí pé kí ni ohun tí a ń fẹ́ ni ká kọ́ ẹ pé ọkàn wa pátá yóò wà níbi ohun tí à ń ṣe. wẹ́l ìyẹn àwọn afá máa ń pè ní tajdidu níyà ẹni pé ká ṣe àníyàn wa lọ́tun so kíní yẹn kìí ṣe pé èèyàn sọ ọ̀rọ̀ rẹ̀ sínú pẹ̀ntì ń sọ ìgbà wọn ní ká má sọ pé nàwáìtù kíní so nàwáìtù yẹn kí kó wá wí inú now nǹkan kan náà ni ngba wọn ti ní nawaitu sọdáàtú dhur ta'abuda lillahi ta'ala wọn ni a ma sọ jáde ngba kí n wá dúró kí n wá sọ nawaitu sọdá <laughs> sínú nù mi so eléyìí náà kì í ṣe ń ta àgbàlérò nù àníyàn yẹn ó mọ ó wà nù ọkàn wa ni pẹ̀lú àwọn iṣẹ́ tá à ń ṣe bá ti ṣe Allahu akbar gbogbo ọkàn rẹ̀ pátá kó wà níbi irun tí ó dúró wájú ọlọ́run tí ń kí wọn gangan lànìyàn so ńgbà wọn ni ká má sọ jáde wọn ká wá sọ sínú lọ́rọ̀ kì í ṣe ń ta gbàlérò gan nu fún rẹ̀ mo rò pé i understand allah wa alam naam. No. Hmm. ojú ọjọ́ fẹ́ẹ́ bí ilẹ̀ ti bí èsì ojú ọjọ́ ní ilẹ̀ ti sùn. bẹ́ẹ̀ni. sí èrè ìdílé rẹ̀ tí ìdìbò àti ẹgbẹ́ táìmù tí wọ́n fọ́ọ̀nù sí. Hmm. bẹ́ẹ̀ni èyí tó dáa jù gan-an nìyẹn eléyìí náà wà nù àwọn àṣìṣe táwọn èèyàn máa ń ṣe nígbà míì òjò àárọ̀ nírọ̀lẹ́ àbíkọ́ yẹ pé ẹ̀sùn jò gan-an lọ́fàá kì í sì ṣe pé wọ́n fẹ́ dàrún pọ̀ so torí pé kò wá sóòrùn lókè wọ́n bẹ̀rẹ̀ sí pèrún léyìí pé for example lánàá àsìkò magrib wọlé ní ten minutes to seven for example lẹ́yìn lápèjúwe so lónìí tó jọrọ ní nǹkan bíi six thirty gbogbo ilẹ̀ ti ṣú sáàkirun lásìkò ni eléyìí fi hàn pé oòrùn ètí ìwọ̀ torí pé nígbà míì tójò bá rọ̀ tán òrùn yẹn tún máa ń jáde so àìrí òrùn lásìkò yun ó fi hàn pé sábàb ni kì í ṣe pé àsìkò ti tó so káwọn èèyàn kan kókó á ṣe kìyàsí tí wọ́n ṣe lánàá òun ló dáa ju kún ṣe tuntun lónìí lọ mo rò pé ẹ̀gbọ́n mi Allahu alim náà tó asalaamualeykum wa rahmatulahi